omi jù wọ́n lọ omi làgbà omi jù wọ́n lọ omi ò lápá omi ò lẹ́sẹ̀ omi wọ́n lọ rí tẹ́lẹ̀ ẹni fojúdodo omi àgbẹ̀ lọ omi làgbà sinimá tó ń sọ Ṣẹ̀ríkí múvi ọ̀gá àgbà níbi káṣẹ sinimá corporate pictures ló gbé jáde. àtìgíà ìbátan pẹ̀tìgbó ti ju omi la gbà omi tó ń gbó didi èèyàn tó ń gbó didi ilé tó ń gbó didi ìlú lọ omi tí ò lápá tí ò lẹ́sẹ̀ tó ń wọ yanrìn gẹ́rẹ́rẹ́ fọládàra dé àtàwọn tiẹ̀ ọmọ olúwẹ̀rí màgbọ́ òjò tó ń bá wọn jà tó ń bá tòde bàbá wọn lọ. ọmọ ayé ni mí mo ti báyé jẹ mo ti báyé mu ọmọ ilẹ̀ ni mí èmi gángan lọ́mọ ọ̀rọ̀ lọ́jọ́ mo dé mo wá gbéná wojú ẹ̀pọ̀n ní bùbá èmi rè kí ló pè mí sí ìwọ àlùmọ́tò mo pè ọ́ ìwọ. dágbàdà omi ń bínú lọ́wọ́ kẹ́ni tí ò mọ̀wẹ́ ó mọ̀ wọ́dọ̀ alágbálúgbó omi gbogbogbò lọ́gbọ̀lọ́gbọ̀ omi àgbẹ̀ wọn lọ sinimá titun omi làgbà it's a blockbuster. irọ́ ni o lójú ẹ̀mí mi kọ́ o ò lè fẹ́ ọmọbìnrin yẹn. tí ẹ bá state any tangible reason i am sorry mo máa disrespect ìyẹn ọmọ yẹn ni máa fẹ́. ṣé torí pé n tà wí kò tí ì kan ìdílé ẹnìkọ̀ọ̀kan nínú yín ẹ wá dákẹ́ sí ẹ dákẹ́ rigidi bí omi àmú. ọ̀yá ẹ wá máa gbé kalẹ̀. kọ́ńtà o kó o bá gbé kalẹ̀ ó jọ̀rọ̀ àṣà tẹ written by ọlámídé ọláoyè produced by juliet jato directed by wasiu owó ìyá gaozu starring délé odùlé ijó ògúnmọ́lá madam sajẹ jamiu azeez ọbátidé kevin lẹ́kàn Latuji, ọláyẹmí jimoh yẹn kẹ́m fúnmi awẹ́lẹ́wà bíọ́lá adékúnlé juliet jato owólabí àjàsà mama ereko azizat sọlùmù lùyẹ́ka déwálé túndé sọ́báyọ̀ sírò fẹ́ràn ọ̀yálọ́wọ́ ẹni ètò òdúgbèmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ah! kí ló ṣẹlẹ̀ oúnjẹ wo lélẹ́yìí èmi rẹ̀ pé màálù máa wà bẹ́ẹ̀ tó máa máa rọjú hàn tẹ́mi náà máa máa rọjú. nínú sinimá ńlá ìjàpẹ́ àkọlé ẹ̀ ní òmìniragba àwòtúwò ni ó kọjá bẹ́ẹ̀. ẹ gba lọ́sìnù ẹ tó ń pariwo níwọ̀n tó sì máa kú síbi tó wà yìí. Ah. ẹ wo ẹ lù pa tilẹ̀kùn gbọ̀ngbọ̀n síbẹ̀síbẹ̀ náà afẹ́fẹ́ gbé ọmọ awodé tẹ́. bẹ́ẹ̀ ni o ibi gbogbo ló gba lágbára ọmọ ọ̀lẹ́ nìkan láàyè gbà. ẹ̀gbọ́n mi ti pa mi. tó o bá sọ̀rọ̀ tó o bá sọ̀rọ̀ nǹkan tó ń sọ lẹ́nu rẹ̀ máa jọ ẹ lẹ́jú. mo sọ́kọ̀ tó lè ṣe é. yìí. wọ́n lè mi ti bá o mo jẹ́ ìsọ̀kan fún ẹ kó máa yí ẹ tí gbogbo àjẹbọ àjẹgbé ni o tákàlà bá jẹbọ àjẹgbé mi ni torí àjẹgbé mi ni ti kalokalo ìwọ ti gbọ́ mi tí ọmọ àjáyé ti ń gbójúgbójú tó ń pọ̀ màjọ òun jẹrí ni. ó ṣèwọ̀ ó tó bẹ̀ ẹrù ọkọ iṣẹ́ ọlọ́kàtà wọ́n bí ẹ̀dá ó tó bẹ̀ ó lé mi ẹ̀. ẹ̀jọ̀ ṣe ìpàtẹ́pà ọbẹ̀ ṣẹ́fẹ̀ pọ̀ máa ọbẹ̀ ni. má lọ bẹ́ síbí mo ní kọ́ má lọ kọ́ má lọ bẹ́ síbí kọ́ má lọ tán má lọ bẹ́ síbí a máa gbé wọn sẹ́nu ìyẹn bí síbí ìyẹn bí síbí ìyẹn bí síbí o. kọ́ má lọ kọ́ má lọ bẹ́ síbí mo ní kọ́ má lọ kọ́ má lọ bẹ́ síbí kọ́ má lọ tán má lọ bẹ́ síbí a máa gbé wọn sẹ́nu ìyẹn bí síbí ìyẹn bí síbí ìyẹn bí síbí o. kákó kì í ṣẹ́gbẹ́ bàbá ìlú bá dé. skáà skáà skáà àmọ́ tí sábà mọ̀nà kó padà wò ṣe dọ́kọ̀ kó padà wò ìkóró wa ṣe ká fẹ́ níbí o àdúgbò lágbà fẹ́ níbí o pẹpẹ wò mí jọ pẹpẹ wò mí jọ má darí cheating. finally scar accept láti rí mi láti jọ tí mo opportunity. go straight to the point. Oh. okay there is this guy tí mo fẹ́ kẹ́ ẹ jọ ẹ bá mi eliminate mo dẹ̀ rẹ́lì láti san ten million naira tẹ́ bá lè bá mi firstly kò ń ṣe and again let me ask you ẹni ní kábẹ́ pa yẹn ẹ̀ṣẹ̀ gbogbo ló ṣẹ̀dẹ̀ rẹ̀ pa. The guy has been a pain in my jugular. He has enough secret of mine to jẹ́ pé tó bá lè expose him. I am doomed and I can equally go to jail. Mi àwọn ṣe problem. Adarúgbùdù sílẹ̀ làwọn. Ìdírúgbùdù yẹn gan-an làwọn ti ń jẹ láti mú. A ò lọ́nà méjì ju ká ṣe irú iṣẹ́ tí o gbé wa ìnáwó àbí ska. hundred percent. ska ska ska ska ska ska ska kí ló dé ṣé mo ní kí n pa bàbá mi kí ló dé ṣe pa wọn ẹ kí ló dé ṣe pa wọn ska àìdẹ̀ wò mí ẹ sọ̀rọ̀. Eh, eh. ó jẹ́ wọ́n ilé ẹ̀kọ́ ẹnu kọ́ ń ṣe ẹ̀ náà. ẹ ṣe lọ́wọ́ Mr. Man. Let's go. Oh, oh okay. Scar, Scar, ṣé mo ní kí n No, ṣé eh, mo ṣe fún kí n pa bàbá mi ni? Ẹ́ eh, ok nísìnyí, wọ́n di hospital, wọ́n ti kàn fún àwọn kan ti kú, ìyá mi ń ké, àwọn àbúrò mi ké, ṣé ṣé ṣé àdéhùn àdélé yìí ni? Èrè ń mi sọ̀rọ̀ náà, ṣé àdéhùn àdélé yìí ni? Ẹ́ eh, nísìnyí, mo dẹ̀ ní tó ń lo bàbá ìyá mi náà, wọ́n bá wọn wọn ké ètò ọ̀nà ah ṣáàdì wọn lélẹ́yìn ṣé ìgò ìgò dáa fúláàtú lélẹ́yìn ah. ni. Kíláàsì. kí ni. Kíláàsì torí tó sì tó bá jẹ́ pé ìbọn wà ní tòsí. ó jẹ́ kí n fìbọn fọ́ orí ẹ̀. Ah, mo gbọ́ fórí ta ni nígbà tí bàbá mi tán ṣé mo ṣeré ni kò jọ rárá kò jọ ẹ ẹ kúrò ń bẹ̀ ah, ẹ ẹ ẹ jẹ máa gbọ́ sky ni. kọ́lá wọlé. sọnù mo ní kò súnmọ́ mi sọ́rí. ṣéwájú mi ni dúró sí tó ti pariwo tí nǹkan bá tiẹ̀ ń ṣe tí nǹkan ń gbénu ẹ̀ wàá jẹ́ kí thinking faculty ẹ̀ wàá jẹ́ kó number one ó ní wọ́n pa bàbá ẹ̀ á wá sínú lẹ́yìn ó ní mission tó gbé wa sọ́dọ̀ yín we came to rob á ti débẹ̀ nìyí mo ti bàbá ẹ̀ ó ní ẹ̀fọ́ntì ó ní ọ̀dásítì ó ṣí mask kúrò lójú ó pariwo dáadé ṣé o mọ̀ wípé nǹkan tó ṣe fún wa bẹ́yẹn i'm trying to protect you. that is why ti ti ti ti ti ti wọ́n ṣe dábọ̀ bó bàbá yìí. mr man ìwọ ni o pa bàbá yìí. next time next time tó bá tún dánwò ìwò. máa pa I trust you, I believe you. I know since na you fit me talk to Scar. I beg, let me beg Scar. I beg. I don't fit, I don't fit exposing her. That my guy now if fit expose now, you no sabi dis place beg, baba help me beg scar beg. make we beg scar. Hey, eh, baba. and that guy wey know about this matter you know, sabi this place. Oh, wow. yes you know this oh, place. that one small now. alpha. I tell you, you do need for the tell me what kind of do need for guy. I don't feel this one I order from above, oh. order from Scar. Do need for bro. Baba ọmọ see your level that but you don confirm that's how you go. ọ̀yà kí ló ń bá a Oye, epa, epa, epa, epa, epa, epa. Me callo kárí bàbá ọ̀tá yín lè fẹ́ pa yín ah. gbogbo ẹnikẹ́ni tá a bí nínú obìnrin tó bá lóun fẹ́ sàṣeyín lè fẹ́ pa ah. ẹ wò ẹ máa sáyé yín lọ́wọ́ bá ṣe. <laughs> ẹ ṣeun bàbá ẹ ṣeun bàbá ẹ kárí ẹ ṣeun bàbá bàbá tẹ bá mọ bí mi ṣe dùn sí i tó ah! ṣùgbọ́n bàbá èmi fẹ́ rí yín o bẹ́ẹ̀. èmi náà lórí yìí. ó wá kun nǹkan fún mi o nítorí kó ti pẹ́ kí ló dé jẹ́ kí n sọ̀rọ̀. bílẹ̀ jọ sọ̀rọ̀ jọ sọ̀rọ̀. ẹ ṣe ẹ ṣe bàbá bàbá nífẹ̀ẹ́ mi wọ́n ló ń rò pé kí n kókó ti pẹ́ tí mo ti ń wá àǹfààní pé mi àti yín a máa jọ máa dúró báyìí ṣùgbọ́n ẹ wá owó gàṣẹ wá ṣe tán ní ká dá wa. <laughs> ẹ̀yin bàbá mo fẹ́ jẹ́ kẹ́ ṣe nǹkan fún mi mo fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ yín bàbá fẹ́ kẹ́ pọ̀ nǹkan fún mi. kí n pọ̀ nǹkan pọ̀ fún mi. bẹ́ẹ̀ni. bíi májèlé. Ah, ah. májèlé kọ́ bàbá o. kí ló wá fẹ́ kí n pọ̀ mo fẹ́ kẹ́ rú mi lágbára bàbá mo fẹ́ kẹ́ sọ mí dòdì dẹ̀ tá a bá ti lọ fún operation ọ̀gá wa ska tọ́lọ́pàá bá ti bẹ̀rẹ̀ sí ní dàrá láàmú tó ń yìnbọn a máa fi wájú bá a máa fi gbọ́ta a máa fẹ̀yìn a máa fi gbọ́ta ẹ ẹ mo wá mọ̀ pé iṣẹ́ ọwọ́ yín ni bàbá ẹ ṣùgbọ́n bàbá mo fẹ́ kẹ́ rí mi náà lágbára bẹ́ẹ̀ bàbá mo fẹ́ di nọ́mbà wọn mo fẹ́ kẹ́ sọ mí díẹ̀ ọ̀tọ́ yẹ pé ọ̀kan ò lè mú kí mi lọ́nà kí n dúró kí n dán ọmọkùnrin tán kọ̀gà sọ̀rọ̀ kẹ́mi gan sọ ibi kó jókòó ẹ̀ ẹ kí n ah, bàbá ẹ ṣe kí wọn náà di nọ́mbà wán kí n di nọ́mbà wán. kẹ wàá gba ọ̀gá yín ti sẹ́gbẹ́ kan. kílò pẹrẹ. n bọ̀ n bọ̀ dàbẹ̀ dàbẹ̀ wọn mọ̀ pé tó fẹ́ sọ ní ẹ̀yìn kò sí láburú bó o ṣe sọ fún mi ọ wà lọ sọ fún ọ̀gá ní scam. ọba ah! ti sọ fún ọba ti wá sọ fún mi. bàbá ah, ọ̀rọ̀ ọ̀gá mi ò sí ọ̀gá ò sí mbẹ́ o ọ̀rọ̀ èmi àti yín lọ́rọ̀ yẹn máa kó gàgbọ́ tó gàgbà gbọ́ ó lè pa mí. olórí ibu ni ọ. Ah, bàbá mi ò sí bẹ́ẹ̀ o. olórí ibu ni ọ èyí sọmọ gidi. ìwọ náà mọ̀ pé ọ̀gá yín ò gbọdọ̀ bọ̀. lọ́wọ́ sọ ọdún ẹ̀ fún mi. kò ní yí ah, ẹ ọ. ẹjọ ẹjọ wo mi. sórí tí mo ní kẹ́ ẹ fẹ́ pa mo. ẹ bẹ́ẹ̀ ni bàbá. <laughs> ẹ fẹ́ pa o bẹ́ẹ̀ ni ilé àríyá ara yìí lè fẹ́ pa wọn. bẹ́ẹ̀ ni mo bá bẹ́ẹ̀ rí kó dalẹ̀ ilẹ̀ kí ni kò èmi kò ní kí kò ṣe. ṣé bẹ́ẹ̀ yára yóò. bàbá mi yẹ ẹ mọ̀ lọ pírísà mọ́ o ọjọ́ tẹ́ ẹ bá ti tẹ̀ lọ́kà yín lọ pírísà ọjọ́ náà ni wọ́n fi máa pa yín. bẹ́ẹ̀ mọ̀ ìta kò ní yẹ yín kò ní bẹ́ sùn ẹ fún yín ṣé ẹ bọ́ làwọn kẹ́ni burúkú yìí nígbà tí mo pọ̀ ga yín tó ga yín ò ráyè wá ọwọ́ ara yìí wá ẹ̀ wá mi ẹ̀ wá fẹ́ nọ́ọ̀kì yìí jẹ́ kí n tiẹ̀ gbé. I want to rob your house one more time. Ẹ wẹ̀ ẹ à rara o, kò jọ rárá rárá ni, à kò sọ̀rọ̀ ń bẹ̀ o, à scar kò sọ̀rọ̀ ń bẹ̀ o. Why? ṣe fẹ́ sọ wá di ẹgbẹ́ rẹ̀ lẹ́yìn àìrọ̀ scar kò ṣeé ṣe kò possible ẹ fi yẹn lẹ̀ alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì ẹgẹ́ kí ló dé rọ́bì tí a wá ṣe last time kọ́ ẹ fi pa bàbá mi ni àìrọ̀ òun ò tiẹ̀ àti wípé gan ṣe bí wọn kàn ní pé ẹ wá fi kọ́ bàbá mi lọ́gbọ́n àti ìyá mi ṣé ọ̀kan ló gbomi lọ́wọ́ yìí ni ẹ wá fẹ́ padà wá ẹ̀gẹ́ ẹ fẹ́ tiẹ̀ fi yẹn kò tẹ̀ sọ̀rọ̀ mbẹ́ rárá ni kò sọ̀rọ̀ mbẹ́ kò sọ̀rọ̀ mbẹ́ ẹ dá a ṣe mí scar èrò pọ̀ ń ta o yes. and I will rob you again. Eh? Tara kò jọ kò jọ rárá ah irọ́ irọ́ scar kò sọ̀rọ̀ mi rárá ẹ̀mí yẹn lẹ̀. ìwọ ló fi yé mi wípé mo ń sí ẹ ní kóòtù tó pọ̀ ẹ̀pẹ̀tẹ́ nínú ọ̀dọ̀ yìí. lórí yẹn náà wọn parọ́ mi. So I'm coming to pack those goats. Alẹ́ kò jọ sẹ́, kò jọ sẹ́, scar, ẹ fi ṣúra yín wò náà, ṣé fẹ́ báyìí mi jẹ́ you pátá ni? Ṣé fẹ́ sọ ọ́jẹ́ ìdúrà rí lẹ̀ ni? Kí ló dé? Irọ́ o, kò pọ̀ síbò, kò ṣeé ṣe, ṣeé ṣe, ṣeé ṣe. But tó bá jẹ́ pé ọ̀dọ̀ àwọn ọkùnrin afẹ́ a fẹ́ rọ̀ ó possible tí n bá ní kí n kà ní ìkíní ìkejì operation tó ti tẹ̀lé wa lọ tá gba property oní property kò ń ṣe méjì inú bíbá yìí ni ẹ̀mí èèyàn tó ti bọ́ ní ọwọ́ ẹ̀ ó wà dórí ẹ̀ òfin yé mi pé kò possible wọ́n. tí mo bá ẹ sọ yìí ni mo máa bá ẹ sọ mọ́ mi ò tún ní sọ mi gbogbo information ta need pátá ta máa fi wo ọ̀dọ̀ yín tá máa kó gbogbo gold tí mo ń sí ẹni jáde tí ò ní sí ẹni traces tí nǹkan kan ò ní ṣe wá tá máa ní easy access àti wo ọ̀dọ̀ yín. You will do it. Or else. Èmi á bọ́ ní ẹnu. That's not a threat. Báwo, tí ilẹ̀ sọ yẹn o, tí ilẹ̀ sọ yẹn o. Go Hello? Oh, ẹ ti ń try láti reach mú mi. Ẹ wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi, ẹ jẹ́ Oh, for me one bedroom. Eh? Nou, makker. Ah. ok Eh, ra kroka. Kroka náà wà okay. Though catfish yẹn ló ti wà wọ́n mi jẹ but ra kroka yẹn ó ṣàtóbi ṣá. Ọ̀rẹ́ ẹ rà rà rà kó má pẹ́ má da mommy pẹ́. Gbà. Mọ́mi, hmm? Bọ̀dá Kọ́láwọlé got me a new iPhone. Kọ́láwọlé. Yes, mom iphone kẹ. yes. jẹun. what's your grade eleven pro max ọmọ tẹ́lẹ̀ this is twelve pro max. <laughs> Ah, ah. kọ́lá wọlé ló dẹ̀ ra fún ẹ. Eh. Ah, èló ni fóònù yìí wọ̀. presently buy b five hundred plus ni. hey five hundred thousand. ẹ gbà mí kì í ṣe àná ló sọ fún mi wípé ó transfer three hundred k sínú àkáǹtì ẹ. exactly mọ́mi. ó ra fóònù five hundred fún wọlé ni. yes mọ́. kọ́lá wọlé. Ah, ah. n tí mò ń ro ẹ̀ rò ó. òun gan dà kọ́lá wọlé dà. ó mọ̀ wá nulẹ̀. pè fún mi pè fún mi pè fún mi pè fún mi. Ah, fẹ́ yé mi mọ́ kí ló ń ṣẹlẹ̀ láàrin àná sí ni eight hundred thousand. <sighs> okay i need to know. hmm Mọ́mí. Ó sọ yẹn. Ẹ òun ṣùnà. Òun ṣùnà wá jí. Bó ṣe ń nà pọ̀npọ̀n. Ìbejì. Oh yeah, ẹ̀yin méjèèjì excuse me mo ní láti bẹ́ẹ̀ wọ̀nyí sọ̀rọ̀ excuse me. thank you. ó yá jókòó wa kọ́láwọlé jọ nǹkan kan lóyún òye mi ò tó rú mi lójú tí mo nílò láti béèrè lọ́wọ́ ẹ̀ níbo ló ti ń ṣiṣẹ́ ìgbà wo ló bẹ̀rẹ̀ iṣẹ́ ta ló bẹ̀rẹ̀ ríṣẹ́. oògùn rẹ fẹ́ kí dáhùn ló mẹ́tẹ̀ẹ̀ta báyìí mọ́ mi. Ah, gbogbo ẹ̀ ló máa ní láti dá mi lóhùn o torí ó ti ń jọ mí lójú báyìí táyé sọ pé ní àná ó lò transfer three hundred thousand sákàǹtì òun kẹ́hìndé tún wọlé dé nísìn ó tún fi fóònù hàn mí wọ́n ní fóònù yẹn worth five hundred thousand láàrin àná sí ni ó ti ná eight hundred thousand fáwọn àbúrò ẹ̀ jọ níbo ló ti rí owó níbo ló ti rí. wọn mi ṣe torí yẹn làwọn ṣe ní kọlọ jí mi wá. bẹ́ẹ̀ ni ṣé kò tó torí ni. mo yẹn wo. ọ̀rọ̀ ajé fi máa fi ìjà rẹ̀ yá. àbí nǹkan mú eléyìí ni mo ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ń sọ fún mi pé ǹbá jẹ́ kó máa sùn ẹ́ àgbà tí ò bá kẹhùn sọ̀rọ̀ akẹtàn sáré èmi ò fẹ́ kẹtàn sáré o níbo lo ti rí owó. mọ́mí mọ́mí náà wọ́n zù ni nà ó mo wà ń ta mo wọ́n zù ẹ báyìí náà ṣe kọ́ wa pé ká má máa jókòó. ọ̀ọ́zù irú ọ̀ọ́zù wo dá mi lóhùn mo fẹ́ mọ irú ọ̀ọ́zù náà tó fi láti ná eight hundred thousand láàrin àná sẹ́ni ibi tó dẹ̀ ti mú eight hundred thousand ó mì ìpó pọ̀ ń bẹ̀ ó mì ìpówó yẹn sì pọ̀ ń bẹ̀ níbo ló ti ń rí owó iṣẹ́ wo ló ń ṣe dá mi ọmọ mi kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ jàre òun kù mí in fact ọpọlọ níta bá débi ìrò ká fo. ẹ ká fo kí ni èmi ò fọ́ ọ mi ò fọ́ mo fẹ́ mọ ibi tó ti ń rówó tó o bá jẹ́wọ́ fún mi tó o bá jẹ́wọ́ fún mi ohun tó lérò máa ṣe o kọ́lá máa ṣe o I will get you arrested. Hmm? yes máa report ẹ fọ́lọ́pàá wọ́n á dẹ̀ gbé ẹ. ọlọ́pàá mú mi. kó má fọkàn sí pé torí pé ẹ ní bàbá mọ́ o lè ṣe rádaràda o èmi kan dúró déédéé o ọmọ pọkùnrin ni mí o. mọ́mí ọlọ́pàá kẹ̀. mo fẹ́ mọ bí tó ti rówó. Scar. kí ló dé tó fún ọ̀rọ̀ ìyá kò make sense now ọmọ tí ò tí à ah, iṣẹ́ mi ò lọ sí bàá ṣe ó ṣe dáàrin wa ni nàá tó wá fúnra dúró tó ń gbà táwọn guys tó kó pọ́n ọlẹ́dájọ́ ṣiṣẹ́ kò make sense na pípọ́ máa jẹ́ bọ́bọ́ yìí ó kàn rẹ́ everything on a platter of gold ni na it doesn't make any sense I feel cheated. Trader I understand you but mo mọ̀ pé èmi náà mi ò ní dédé ṣe nǹkan tí o bá nídìí. ọyí tó ṣe yìí. surely ah, ah. at times èdè iye tí èèyàn bá fẹ́ pàjẹ́ èèyàn máa kọ́kọ́ bọ ni kò dẹ̀ sí bá a ṣe fẹ́ bọ ẹ̀dìyẹ tó tó bá yá ó máa kọ́ mi sí ni ní ìmọ̀ sórí ọmọ ibi tó ti ń bọ̀ wọn ò fi fẹ́ wọn sí wọn ò accept ẹ̀ òun náà wo gbogbo àwọn aṣọ tó ń wọ̀ yẹn aṣọ tó yẹ pé kò make sense fún owó ọmọ bẹ́ẹ̀ yẹn owó tí mo fún yìí ara aṣọ ara bàtà á fi among á mú ẹ pé àwa accept òun àjọ máa ṣe ó máa wá jẹ́ instrument fún wa láti máa carry out operations wa. scar scar mo get but still owó yẹn ti pọ̀ jù ok jọ ṣó fẹ́ kó lọ fa dúró yẹn ra dúró aṣọ yìí ṣé káṣọ ẹ̀ sáré máa pọ̀ tó rú aṣọ wa ni kò make sense na please kó bá tẹ̀ jẹ́ pé ra aṣọ bóyá bùtíìkì bíi méjì fún fi bendal select tó pọ̀ support ẹ̀ kò make sense na i feel cheated then àwọn guys tó kú yẹn tó bá lè sọ̀rọ̀ mọ́ kémi máa always speak for them. àyìn òdìrígà kò sí bí ọmọdé ṣe fẹ́ láṣọ bí àgbà kò lè nákísà tó wà I agree with you 100%. Tó kéré sí ẹ̀gbọ́n. Of course, wọ́n náà fẹ́ bẹ́ẹ̀ náà. <laughs> You don't like money. You don't like money. Any day wey you die, if they ask you wetin kill you, talk say money kill See what they talk. <laughs> <laughs> Na last time mo jẹ ní hundred bay, no you no get wetin. Ìyá mi pé ogun àwọn tó wà dáa You ogun àwọn tó wà dáa ni, àwọn owó bọ́ọ̀bù dáadáa ni. Kí ni o ṣe? òròmọdìyẹ tó ní kí làṣà ó ṣe níṣojú ìyá ẹ̀ làwùjọ ṣègbè. wọ́n ní kí ni ó ṣe. òròmọdìyẹ tó ní kí làṣà ó ṣe níṣojú ìyá ẹ̀ làwùjọ ṣègbè lọ. Madam Benkash kí ni kò tẹ́ fẹ́ gọ́gọ́. Scar Trigger Anikulapo inú mi dùn wípé a ṣèjọ máa ṣiṣẹ́ papọ̀ ó ní babaláyé kan tí mo ní babaláyé tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ ó gbé dání gidi gan ni in fact èmi mo máa bá máa yí lọ́ndà owó ó máa ń lọ́ndà owó through business mi yes ṣé wàá rówó tí mò ń sọ̀rọ̀ nípa yìí it usually comes in bits like um, let me say fifty million hundred million naira ṣe understand àti bá ti bá máa yìí ṣiṣẹ́ peanut ló máa fún mi ó lè fún mi bóyá bíi two million naira ìgbà míì three million ẹ jọ kí nìkan tí mo fẹ́ fi irú àwọn owó bẹ́ẹ̀ yẹn ṣe èmi náà fẹ́ make a life arájà bíi cash kò kéré náà ṣé mo wá kéré láti jẹ́ billionaire ni this time around five hundred million naira ló fẹ́ kí n bá wọn lọ́ndà mo dẹ̀ fẹ́ kí gbogbo owó èyí fẹ́ kó jẹ́ tèmi mind you These people are very dangerous. Mo dẹ̀ need láti outsmart wọn. Kí ṣìgìdì tó lé ọmọ lódù mi wọ́lu, ó di dandan kó fọ́ yọgá. Torí ẹ̀ mo ṣe wá bí o. Um, Alájà Benkash, gbogbo ọ̀rẹ́ tó sọ sílẹ̀ pátápátá, òun ló yé wọn. Ẹ̀dẹ̀ mọ́pá náà la lè ṣe lè ṣe pé wá bá wa ṣe rí gbogbo nǹkan tẹ́ sọ kalẹ̀ yìí it's not a big deal kí ló cost wa láti pààyàn láti ṣiyàn bó ṣe wà the right place náà lẹ́wà but before we move on from this spot mo fẹ́ béèrè lọ́wọ́ yìí kí ni nǹkan tẹ́lẹ̀ fún wa kí ni percentage wa lórí transaction yìí tá a I, I, I don't understand. You heard me. Percentage been báwo? Yes. Oh. But why tí ń sọ̀rọ̀ báyìí náà? Àṣejọ máa ṣiṣẹ́ papọ̀. Ó dẹ̀ ti ní iye tẹ máa ń gbà tí bàbá mi pààyàn. Ṣé màmá òun ti yẹn mọ̀ máa fún yín náà? Ẹ wá o, ẹ má treat mi bí ara ta o. Ọmọ onílé ni mi o. Ṣé káwọn náà Madam Enkash statement kan àṣìṣe tó máa pa ni anikulapo adamenkash ẹ̀bà ẹ̀bà ti rí ẹni tí ẹ fẹ́ pa ẹ̀yìn yẹn mọ̀ fúnra yín. yeah it's as simple as that. if not fifty fifty mo ṣì tún. alájà bẹ́ńkà ó jẹ́ bó ṣe jẹ́ ni òun ibi tó ṣẹ̀ sí ni o ká lásán ni àti fara gbọ́ta. yes. ọkọ làwọn ló dé ọwọ́ ọkọ làwọn ọkọ egun ẹni bàtẹ̀ àti ro akédéláké mo ní akédélókò idán olú ọmọ idán nọmba one ọmọjọmọ lọ. Scar, mo ti mọ̀ wípé ọ̀dọ̀ ẹ̀ làbúrò mi máa wà. Wá kí ni tó fi ní Lara, lára? Kí ni òun sọ fún mi náà? Àjọṣe transaction ni mo dẹ̀ ti sort ẹ̀ out. Mo ti pay ẹ̀ out. Kí ni mo gbọ́dọ̀ ṣe sí? Àdùnní tó sọ̀rọ̀ ẹ̀ di àyájà bẹ̀ cash. O ti ẹ̀dá ipò mi pé àwa náà ni a máa gbé àìfúró rẹ̀. Báyìí ló ṣe dí o. Kí ni percentage tara jùmọ̀ wà? Fifty fifty owó jàtìjàtì wo ni o sì ń ta I sent you twenty million naira. O tó ẹ. You are mad! Adúlé kò ní dáa fún ẹ. Adúlé five hundred million. Ó dẹ̀ ní gods. Ọ̀nà sẹ́ni twenty m. Abúrẹ́ wà ń bi tó bá ti rí ẹ̀jẹ̀ sí fún wa ní two hundred and thirty million naira tó kù. Bẹ́ẹ̀ni òṣìṣẹ́ sọ̀rọ̀ ó kàn stupid gidi kan ni ah. ìwọ ilẹ̀ játijàti look here ṣé o wípé ìjẹtẹ jẹ tẹtẹ ẹnì jẹ dágbúrò bẹ́ẹ̀ ni ah, dágbúrò ṣe jẹ àkókò òkú gan lèmi fúnra mi wọ́ mo dúró ti kanra ti kanra ni ẹ̀yin ajímọ̀ sàṣìá o ọlọ́mọ ajífàjì lọ́jọ́ èpo ẹgbẹ́ mi rìn. Ah. sir wetin dey sup you no funny now. ẹ̀bẹ̀ a ní bóyá kó ògidò èrè oríjì àṣìṣe. bàbá ah. torí Ah, you máa find anybody. Stop! Stop! adúníàdè ayájà benkash ìwọ́wé epo gbọ́n owó mi dà. owó òṣìṣẹ́ wo ló ń béèrè lọ́wọ́ mi mo ti sọ fún ẹ mo ti pay ẹ ọkọ dẹ má disturb mi mọ́ ni. kò ní dáa fún ẹ ò ní jèrè owó mi dà. fifty fifty ni àjọsọ fún mi ní owó mi tó kù kí n lè rí i dáa tí o bá fún mi ní owó mi mo máa fi bọ́ fún àbúrò mi dání wọn ò bí ẹ dá dúró ṣé ìrora ló pè mí ni wojú mi dáadáa mi ò ṣe àríra o. ẹni tí ń gbàgbára ẹni o ọmọ ológun adó. bóyá tẹ̀lé mi tẹ̀lé mi tẹ̀lé àṣàbí ìwọ àṣàbí o àṣàbí àṣàbí ẹ̀mẹ́ ló mo pè ọ́. ẹ̀mẹ́ta. wò mí wò èyí sájà fi ń bọ́ ọmọ rẹ̀ ṣeré ní fi ń bùjẹ o àṣàbí olóyún àbọ̀ olóyún ẹ wò bí ṣe ń wò mí olóyún àbọ̀ olóyún bá mi mi ò lóyún ẹ wọnú mi ẹ wò. àṣàbí èmi ló ń parọ́ fún àṣàbí ọ̀fẹ́ máa gọ sẹ́yìn abẹ́rẹ́ fún mi àṣàbí èmi ni wọ́n fẹ̀ kọ́ taná fún àṣàbí olóyún àbọ̀ lóyún. bá mi ní olóyún ṣe bẹ́ẹ̀ tó bá lóyún ní ó níkùn ẹ̀ máa ń ga ni ẹ wo okùn mi ẹ wò tó tó àṣàbí àṣàbí ọmọ àlè ni ọ́ àṣàbí ò olè ni ọ́ àṣàbí bẹ́ẹ̀ ni nítorí gbogbo ẹ̀dákẹ́dá tó bá ti múrọ láàyò tó sọ irọ́ di nǹkan tí fi ń ṣeré o lè nílú ẹni bí ọ̀padà já o lè ní àṣàbí ọmọ jalè bẹ́ẹ̀ ni àṣàbí fún ìgbà ìkẹyìn ọlóyún àbọ̀ olóyún. èmi ò lóyún o èmi ò lóyún o ẹ wojú mi ẹ wọ́wọ́ mi ẹ̀rọ kò funfun wọn. ọ̀kàrì ibi tí mò ń lọ gangan lóde òun mo ti mà pọ̀ lóyún mo ń ṣeré ni mo mà pọ̀ lóyún ṣùgbọ́n wọ́n dàn kan ò nídìí wọ́n pò ògùn pọ̀ tí n bá wà pòpọ̀ tán wọ́n wà gbé fún ọkọ̀ gbé mu bó o bá ti fi lè gbé mu tó bá ṣe pé lóòótọ́ lóyún ó dá mi lójú pé láàrin ìṣẹ́jú méjì káì òkú lẹ́lẹ́jà ń ta ó kù fínfín nìsín okókó mọ̀ pé mo dájú ọmọ pọ̀ dájú ni mi jẹ́ sáré bẹ́ẹ̀ púpọ̀ jẹ́ mọ́ púpọ̀. sùúrù bá mi tẹ́ bá ti ń ṣe nǹkan ìka fáwọn ará àta sójú kì í ṣe fọmọ tẹbí inú ni. ọlọ́yún àbọ̀ lóyún. nǹkan tó ṣẹlẹ̀ ni pé sọ̀rọ̀. àṣàbí olóyún àṣàbí wọ́n ti ń bùjú ọ ó ti dọ́kùnrin mọ̀ ó ti mọ́kùnrin àṣàbí àṣàbí ó ti ṣe kà fún mi àṣàbí ìkà ló ṣe fún mi ìkà ló ṣe fún mi àṣàbí ọ̀dà àbọ̀ wa pálí yìí tí kọ́kọ́ gbé yìí sẹ́gbẹ̀ẹ́ kan àṣàbí ta ló fọ́ lóyún. ẹni tó fún mi lóyún ògbélé wa ni. ìpè ń ìbàdàn. àṣàbí o tún ti bẹ̀rẹ̀ rọ ẹni tó fún ọ lóyún ìbàdàn ní gbé ṣé ìbàdàn ló ti fún ọ lóyún. rárá bá mi ọwọ́ ṣe nǹkan nílùú wa ní ìbàdàn ló ń gbé. ìbàdàn ní àṣàbí àṣàbí àṣàbí nítorí ọlọ́run tí mo sì ń gbìyànjú agbára mi lórí rẹ̀ òun rìnrìn kùnrin ó jẹ́ kí n mọ̀ àṣàbí sọ́dọ̀ abẹ́ ọ̀dà fún mi láago rẹ̀ kí n kọ́kọ́ pè náà fún mi láago rẹ̀ kí n pè. bámi ẹ má wulẹ̀ pé. jẹ́ ń pé àṣàbí. mo ti pè fúnra mi olóhùn bọ̀ wá rí yín. àṣàbí olóhùn bọ̀ wá rí mi àṣàbí tí ó bá wọ̀ ọ̀nà ni o tí ó bá wá wàhálà ni o sọ ọmọ pé láàrin èmi àti ẹ ó yíyọ ó sì yéebe ọmọ pé èèwọ̀ ni ọkùnrin kọkùnrin tó bá kọ́kọ́ sí ọ lásán wò tó sísọ lójú eégún rẹ ọmọ pé òun ló gbọ́dọ̀ fi ọ tí ó fi ọ sọ ọmọ pé wàhálà ni sọ ọmọ pé ọ̀ràn ni sọ ọmọ pé orí burúkú ni sọ ọmọ pé béèyàn bá gún ọ tó bá ọ lájọṣepọ̀ tó fún ọ lóyún tó bá kọ̀ tí ò fi ọ ọ̀tá rẹ lè kúkú lójijì. ó máa fẹ́ mi ó ti ó ti sọ fún mi pé òun á fẹ́ mi ah! ó máa wá rí yín. ó máa wá rí mi ah! yé yé yé ah! àṣàbí ó ti mọ ọkùnrin ó ti mọ ọkùnrin àṣàbí ìdá orí ẹ̀ dàrú orí ẹ̀ dàrú ayé ẹ má mà ti bí ọmọ mú mi tí wọn ò sì bí ju kan yín lọ tó bá ti pé mo tiẹ̀ mú olúwa rẹ̀ nísìn ṣe bí wọn ò lè pè lórí fóònù wọn dẹrù bá wọn bá sọ̀rọ̀ ayé ẹ má ti bí ọmọ mú mi o. ọ̀kọ́lá orí ẹ̀ ti dàrú orí ẹ̀ ti burú ó dà pé gbọ́ ìtí ìmọ̀ nǹkan tó ń ṣe ó sọ fún mi pé ònífẹ́ mi lẹ́yìn ìgbà tó gun orí mi tó gbọ̀n mi nígbòkúgbò tó ṣe mí níṣekúṣe ó wá sọ fún mi ní sípò ònífẹ́ mi ah! wọ́n wọ́n ìtí bí ẹ̀dẹ̀ wọ́n bí ẹ̀dẹ̀ ó wá sọ fún mi pé kémi lọ yọ oyún kẹ́mi lọ yọ oyún tó dé mọ̀ nǹkan tó rọ̀ mọ́ oyún yìí tó dé mọ̀ pé mi ò lè ṣẹ́yún kò sí nǹkan tí mo lè ṣe sílẹ̀ tó bá gbóyún yìí máa fi ojú ẹ̀rọ mà bọ́. bẹ́ẹ̀ dákẹ́járe ó gbé ọgbẹ́nu òṣì ẹ̀ sàn wájúwájú yóò ṣe tí yóò ṣe tó ṣe bí wèrè báyìí tó ṣépè fún ẹni ṣé ṣé ìgbà tí èmi àti ẹ tí a jọ ń ṣe ṣé ẹgbẹ́ ṣé mo sọ fún ẹ pé mo fẹ́ fẹ́ ṣé mo pè ẹ pé àṣàbí ó máa dìyàwó mi a jọ ń gbádùn ara wa ni ìnáwó yes ọkọ láwọn. yes. ìwọ sọ fẹ́mi pé wọ́n fẹ́ fẹ́mi. èmi á fẹ́ wọ èmi á fẹ́ wọ ìwọ gbèrè yìí èmi á fẹ́ wọ mi ìṣe wàá yóò fẹ́ mi ìwé yóò fẹ́ jẹ́ ìwọ ọmọ agbèrèdà fún jáde jáde èmi máa fẹ́. lẹ́yìn gbogbo ìlérí tó ṣe fún mi tó sọ fún mi pé wàá fẹ́ mi gẹ́gẹ́ bí ẹ̀yà wàá fẹ́ mi sí ìyàwó sí gẹ́gẹ́ bí ìyàwó lé ẹ̀ ó wá dín ní sọ wọ́n sọ fún mi pé ò ní fẹ́ mi ọkọ láwọn wọn ì tí bí ẹkú wọn ì tí bí ẹ̀dá wọn ì tí bí pọ́nipọ́ni gbàgbà bàbá ẹ̀dá ó sọ fún mi pé ò ní fẹ́ mi ní kíni èmi ọmọ agbèrèdà fún jáde jáde yẹn máa wá fi hùn ẹ máa wá fi yẹ nǹkan tí mo fi jẹ́ ọmọ agbélédà fún àṣàbí ah máa fi yẹ nǹkan tí mo fi jẹ́ obìnrin máa fi hùn ẹ máa fi ẹ lákàlàkà máa fi ojú ẹ̀rọ máa bọ́ gbogbo nǹkan tó kọjọ báyìí gbogbo ẹ ló máa wọlé níṣojú ẹ báyìí ni. bẹ́ẹ̀ lọ́kẹ́jà rẹ kò gbé ojú ẹnu ojú ẹnu òṣì agbárí ẹ kò gbé dànù sóhùn ṣóṣó ṣì èrè ni àbúrí ẹbùrọ wa sọ pé ìwọ ọmọkọ ìwọ ọkọ ìwọ ọmọkọ ọmọ àgbèrèdàfà kò ní dá fún àgbèrèdàfà kò ní dá fún wọn tó jọ mu ẹ mi ò ní gbà mi ò ní gbà ọkọ làwọn ò wọ́n ti máa fi ojú ẹ̀ rí wọ́n ti máa fi ojú ẹ̀ rí máa ṣe bọ́ṣẹ̀bọ́ṣẹ̀ máa nù ẹ̀ pa máa bá yí ẹ̀ jẹ́ sórí gbogbo nǹkan tí tó fi ṣògùn fún ẹ̀ gbogbo ẹni mọ̀mọ̀ máa bá yí ẹ̀ jẹ́ máa rí pé ó wọlé ó dé nílẹ̀ kò sí kankan ò ní rọwọ́ mú mọ́ ò ní rọwọ́ mú mọ́ ẹ̀mí ò ní fẹ́ mi ah, mi ò ní gbà mi ò ní gbà. Ah, ló faṣọ mi ya ah. àṣàbí ó faṣọ mi ya. mo kú ọ mo kú ọkọ làwọn olóòní fẹ́ mi àbí wọ́n ṣé gbogbo nǹkan tó sọ yìí ọkọ láwọn nǹkan ẹ̀yọ̀ kan ṣoṣo òun ni mo fẹ́ kó ṣe kó wá sílé kó wá bá bàbá mi kó wá mú ọjọ́ tájọ máa ṣe mọ̀ mi mú ẹ̀ tí mo máa kó lọ sílé ẹ̀ tí mo máa dìyàwó ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n là. Àṣàbí Àṣàbí Àṣàbí Àṣàbí ọkọ láwọn ah! tó bá fẹ́ mi sílẹ̀.

ló dúró sí báyìí. tó ní ọ̀nà iwájú ẹ̀ ọ̀nà àmọ̀ pé náà ti dúró. Ṣadé Ṣadé ma, calm down now, babe. Ṣorí iṣẹ́ Àbújá yẹn jẹ́ kí yẹn ṣe on hold for now mi nílé tẹ̀lé yín lọ. <clears throat> babe ṣé mo nǹkan tó ń sọ̀p lọ́wọ́ mo ṣe pàdé bọ̀bọ̀ kan ọmọdé olówó ni and it's within this Lagos So, sọ pé ló fẹ́ fún mi three hundred thousand I'm serious ọlọ́run three hundred thousand má fọ má fọ ọ̀rẹ́ mi má fọ tí bá ti parí iṣẹ́ yẹn possibly pé máa bá yín làbújá gan ó sì wà ń bẹ̀ ó dẹ̀ mọ̀ pé àwọn iṣẹ́ àbújá yẹn àwọn alájí yẹn wọn kì í rí lè sanwó náà gbogbo wọn ò ju two hundred thousand two fifty thousand but bọ̀bọ̀ yìí ọ̀dọ́mọdé olówó tí mo ṣe pàdé my new card three hundred thousand láìgbé láìfà exactly <laughs> orí ẹ pé ọ̀rẹ́ mi máa calm down o máa fọ Ah, no. Ashawo no be work. Boy, they put food for our table. <laughs> babe, babe, ma calm down now. So we come bàa dìjà. Lọ́lọ́run ṣe fún oníkálukú ní kinní tá à ń wí yìí. Ẹ̀hẹ́n, ẹ̀hẹ́n, ilé-iṣẹ́ now. <laughs> All right, darling. So I'll get back to you. Ṣó Go. Possibly màá bá l'Abuja. Mm-hmm. Take care. Mm-mm, bye-bye. Tasha, later. Mm-mm. Ah, ah, hey, èmi. Hey, jẹ́ ti pé bọ̀bọ̀ yẹn kí ló ṣẹlẹ̀ kí ló ń dúró. hello àbá ah, ah, ṣé mo sọ pé o mọ Lagos Island dáadáa ni kí ló wá ṣẹlẹ̀ kí ló ẹ dúró I'm expecting I can't wait to see you like seriously uh-huh oh okay oh that's you right all right. <laughs> I'm going to be enjoying myself today. 300k <laughs> like my life. Ah, ọmọ was ti make yeah! Mo make yeah! That was pending, right? <laughs> Yeah, that was pending. yeah, that was pending tó ná dollar. That was pending to no pound so it's one ná náírà. Ó dẹ̀ sure pé ìwọ ni that was pending. Àmọ́ fi mọ́tò yẹn rán iṣẹ́ ni. Uh, surely motor. this is one of my car and this is small. Really? Yes. Okay, <laughs> that aside o máa ní transfer yẹn sìn because today is Friday You ò dẹ̀ máa ń like àwọn network yìí so please Babe, Can I get my money? Sure, babe. 300k yẹn carry now. Bá me ṣe. From mi account number. All right. There we go. Oh. Mm-hmm. Motola Adebayo, right? Yeah. 300k cents. Really? Yeah. Calm down. jẹ́ kí n what do I do? Bang bang bang. babe come on i'm just saying there now. wow three hundred k yeah. oh my god <laughs> you are indeed dapo spending okay. happy weekend baby. Whoa. ga o. ọmọdé olówó rẹ. Dàpọ̀ spẹ́ndẹ̀ ó What's this? Oh kíni kí ló ṣe máa ó ṣe máa ní park báwo èèyàn ògùn èwo ló wà lójú tí ó ṣe máa ní park. Ah. kí ni safe gbogbo tó sọ yóò bá mi jàre. ọlọ́kadà ah bọ́ọ̀lù ìbá ní dúró bẹ́ẹ̀ bí pé kí o lè kí ló ṣe yín tẹ. ọlọ́kadà ni ah, ọlọ́kadà ló gbá mi ó ti sá lọ. gbogbo ojú tó yẹ ni o. kí ni kí ah, ẹ fún olè jàre ká máa bá tiwa lọ jàre. Ah, gbogbo ojú ìdè ṣe. ojú ọkọ mi ò bọ̀ sí. No ọba ẹ̀ hero akédéláké eh. mo ní akédélókò ìdá olú ọmọ ìdá nọmba one ọmọjọmọ lọ ṣá ó gbọngàn o kọmọlọ kọmọlọ bẹẹ sí mi mo ní kọmọlọ kọmọlọ bẹẹ sí mi kọmọlọ kọmọlọ bẹẹ sí mi amagbé wọn sẹnu ìyẹn bí síbí ìyẹn bí síbí ìyẹn bí síbí o kọmọlọ kọmọlọ bẹẹ sí mi mo ní kọmọlọ kọmọlọ bẹẹ sí mi kọmọlọ kọmọlọ bẹẹ sí mi amagbé wọn sẹnu ìyẹn bí síbí ìyẹn bí síbí ìyẹn bí síbí o. káàkó kì í ṣẹ́gbẹ̀ẹ́ bàbá ìlú bá dé padà wò lè dàgbà ó padà wò ní kúrò ayé. Ìka fẹ́ níbí o, àdúgbò fẹ́ níbí o, pẹpẹ wò mí jọ, pẹpẹ wò mí jọ. Mọ̀dàrẹ́ ọ̀nà wọn mẹ́ta ṣe rẹ̀. Ayé mẹ́ta, ọwọ́ mẹ́ta, ó kiri bìtì àgbámú ẹyẹ mẹ́ta àwọn tó ní ọjọ́ òní ibikíbi tí iye yín bá wà. jókòó síbẹ̀ padà kò dá padà. wo tó bá tún dúpẹ́ kẹ́ńbẹ̀ yẹn màá ní kó dàbò. mo ah, ṣí rere. bóyá ẹ mọ́wájú ẹni tẹ́ ẹ wà èmi ni wọ́n ń pè ní scar. ìjọ burúkú abita pọ́lì lẹ́yìn. olórí. nọ́mbà one èmi ò ní nǹkan tí mo fẹ́ bá wọn sọ o. dápọ̀ spẹ́ǹdì. bàbá mo gbẹ́pọ̀ ní kékeré owó ni ẹ. Ah. wọ́n ní òjìkùtù amọ̀bi tówó sọ sí orúkọ tó ń pè ẹ́. èmi ò ní jà wá bẹ́ẹ̀ jà o. mo gbọ́ pé wọ́n ní níjẹta ó gba forty five million naira. Ah òun ni mo ní kémi náà wá gba ẹ̀tọ́ mi nínú ẹ̀. bàbá kò ṣe pé mo lówó èmi nìkan kọ́ mo dá lówó bàbá mi dùn máa péré mo ṣe mi dùn máa mo ṣe. dapò spending bàbá èyí ló wà ní àkáǹtì. mi dùn máa mo ṣe bàbá gbogbo dídà láàkáǹtì ojú seven million naira lọ. seven million wà lákàtúntì. wọ́n máa fún ẹ ní àkáǹtì yẹn sí i kó máa ṣe gbogbo transfer forty five million sínú bitcoin account mi. seven million naira gbóyún aláàkáǹtì mi bàbá. yẹ àwọn èyí tó wà lákàǹtì. Ah. dáhùn. tó bá ti tó pẹ́ kẹ́ńbẹ́ yìí tó bá jákòó tàbí kò fọ́. ọ̀rọ̀ àbọ̀ sùn ti lọ báyẹn. <laughs> àbójú ń dùn mí ni mo rí fifty two million ní àkáǹtì. ó ti parọ́ fún bàbá bàbá. ó parọ́ báyìí. ó ti parọ́ fún bàbá ó ti lọ báyìí. Dàpọ̀ spending. bá mi ṣe gbogbo owó tó wà ní àkáǹtì sínú bitcoin account. ah bàbá. bitcoin wallet ni. bàbá jẹ́ iṣẹ́ à. ṣé kí ni jọ. Dàpọ̀ spending send ẹ̀ sí wọn ọjọ́ torí ẹ̀ náà. ó fẹ́ kú sa dàpọ̀ spẹ́ndì ìjọba mi ṣe fẹ́ fà tèmi lè máa lọ. màá ṣe. dàpọ̀ ṣe ìjọ torí ọlọ́run ṣe. mo ti fẹ́ ṣe bàbá. bá a tún dún pẹ́kẹ́bẹ́ màá ní kó fi òkú fọdún bí ẹ dání. ṣùgbọ́n ẹjọ́ kí ni táì mẹ́jọ ẹ bá wo táì mẹ́jọ ẹ bá wo táì. kọ́ bẹ́ẹ̀ wo táì. bàbá ẹ bá wo táì mẹ́jọ màá ṣẹ̀ǹjẹ̀. gbọ́ kí ni táì. táì. <laughs> fifteen minutes to one àlélẹ́ yìí o. yé yé yé yé mo tẹ̀ jẹ mo tẹ̀ jẹ bàbá mo tẹ̀ jẹ ẹgbà mo tẹ̀ jẹ mo tẹ̀ jẹ. jẹ́ kí n fa. farabalẹ̀. bàbá ẹ mo tẹ̀ mo tẹ̀ jẹ. ó wà bẹ olórí. jọ ẹ fún one minute one minute pé ṣáà ṣe yọjú fún bébí mi bẹ́ẹ̀ ẹ jọ ẹ jọ ẹ jọ between life and death ni Baba ẹ jọ ẹ jọ. Are you mad or something? Baby, one minute, pé bàbá head, jọ ẹ jọ between life and death head. jọ ẹ jọ. Ẹ ní ní sùúrù rẹ̀ pé mi ò gbọ́n kan tó ń sọ dáadáa. Tó bá tún dún pẹ́kẹ́, tó bá tún dún pẹ́kẹ́, màá ní kó da òkúta gbogbo orí ẹ̀ kó túká. Tí n bá dún ẹ dáadáa ká fún ẹ one minute tó fẹ́ ṣe yọ̀dí fún bíbí ẹ bẹ́ẹ̀. bàbá ẹ one minute péré one minute. ẹ jọ kí tún ni time ẹ jọ kí ni time. ó gbọ́ tún ní kí tún ni time. Ah, kí tún ni time. ẹ jọ kí ni time kí ni time. five minutes to one hour. Ah, bàbá bàbá ẹ jọ ẹ jọ bàbá ẹ jọ fẹ́ rí ẹ jọ ẹ jọ mo fọlọ́ bàbá ẹ jọ bàbá fẹ́ rí yà bàbá ẹ bàbá ẹ jẹ́ ẹ jọ bàbá ẹ jọ ẹ jẹ́ rí yẹ ah kò dáhùn. sọ́ọ̀dà sí kí ló ṣe é. aṣọ ìṣeré ni. jọ bá mi fọ́ ọkọ wọn lórí kí ló ń ṣe é. ma èmi máa máa máa máa rú blọọkù ẹ. ẹ ṣe bàbá ẹ ṣe bébì jẹ́sà ìra one minute jọ one minute. yé bàbá yé yé yé bàbá. ah ò ń ṣeré nàbó ń ṣeré. yé bàbá ṣe bá àtijọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ àtijọ́ pa àtijọ́ kùn bàbá yé. lọ́ọ̀ pa. Ah! bàbá ẹ jọ one minute pé ni ah, ẹ jọ bá wo tá ẹ jọ bá tù. Ah. yé bá mi mú òkúta kan ah. mo máa ń rún kí ni mú ẹ nígbà àyà ẹ lóra yé o. bàbá tún dúpẹ́kẹ́ tó bá dúpẹ́kẹ́. ìṣòro ayé yé tí mo bá ń bá yín sọ ẹ̀yìn gbọ́ ẹ máa fòyà torí ọkùnrin kan sórí ọkùnrin mi ẹ máa bẹ́ kiri ẹ máa ní ẹ̀ ṣe ránṣ ẹ máa ní ẹ̀ ṣe pàbúrò so that owó á pé owó tó dẹ̀ máa ń pé òun náà ọ̀pọ̀ nínú yín ti dòkú ayé wọ́n ti pa yín sáyé ọ̀gbọ́n tó wà ń bí báyìí ó ní òun gbọ́dọ̀ borí ẹ before one pm torí pé òun fẹ́ fi ẹ́ ṣògùn owó ni. Sọ́kọ́ yé kíra rí fẹsẹ̀ sí. Ó lóun ọ̀pọ̀ nínú ni wọ́n ti pasáyé tẹ́ ti dòkú ayé dẹ́ mọ̀ nítorí kíni nítorí pé ẹ fẹ́ lo fóònù ẹ fẹ́ ra mọ́tò jíjì ẹ fẹ́ bá wọn ra báàgì àti bàtà. Ó ṣeun ṣeun olúwa mi ṣeun ṣeun ó ṣeun ṣeun olúwa mi ṣeun ṣeun bàbá ò ṣeun bàbá ṣeun ó ṣeun ṣeun olúwa mi ṣeun ó ṣeun ṣeun olúwa mi ṣeun olúwa mi ṣeun ṣeun bàbá ò ṣeun ó ṣeun ṣeun olúwa mi ṣeun. Hey, you don't know. Owó dé bàbá. Owó dé dé. o. Owó tá a bu wa. Bàbá ọkọ mi. Ẹ ṣe ẹni rán sí mi. Ẹ ṣe torí ìgbà gbàgbọ́. Olórí. Ìgbà gbàgbọ́. Beautiful. ayé yìí. Ṣòrí ayé yín tí wọ́n bá ń bá yín sọ pé kẹ́ ẹ yé ṣèrànà kẹ́ ẹ yé ṣe pàrọ̀ kẹ́ ẹ yé ṣe rọ́ọ̀sì ẹ máa nírọ́ ẹ máa ní ọ̀nà kan ọ̀wọ́jà ṣòrí ìgbésí ayé ó fẹ́ fi ẹ́ ṣògùn ọ̀wọ́ ó fẹ́ fi ẹ́ gúnṣẹ́ nítorí èyí àìmọye ọ̀pọ̀ yín tó ti pàdánù sáyé ẹ ti dòkó ayé èmi ò mọ nǹkan tó ṣiṣẹ́ fún ẹ o èmi mọ̀ ẹ́ pé ó níyàn kan tó ń gbàdúrà fún ẹ tó o bá délé kò mọ kúrẹ́ síwájú ìyá tó dé àdúrà tó ń gbà lórí ẹ kò já sásán. ìyá mi ìyá mi àbọ̀ tó tọ́ ó ṣe ogún ọ̀rọ̀ ọmọ ṣe tó gbàdúrà fún mi torí mi ò gbàgbọ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin ni ọ̀rọ̀ bọ̀ fún mi ẹ ṣé mo dúpẹ́ ó fẹ́ fẹ́ mi ṣokòwò. àmì bóyá àdúrà ayé ló ń gbà ní yóò yóò kọ nífẹ̀ẹ́ aṣọ tó wà lọ́wọ́ bàbá mi ẹ máa lọ já padà sí ọmọ àbákádà rẹ kò tàdúrà fún àṣẹdá ní ṣe tó kó ẹgbẹ nínú ewu tó bọ́ sí kó wá tó kíyà ẹgbẹ àbí àmọ́. àníyàwó ọ̀dọ́ ni ṣe é ṣe mo dúpẹ́ ọ̀. sky mo tún fọ́ o. ẹ ṣe o ìyá ìyá ìyá mo tún tọ́ ọkọ ọ̀rọ̀ ọmọkọ àdúrà. ìbá ti lọ bàyí náà o ò ṣe o ṣe o bá mi yà o ṣe o. ilé gbéra gbéra gbogbo ẹrù ẹ̀mí ò jẹ́ ìgbọ́dọ̀ kẹrù ẹ̀gbọ́n wọ́n yà ìrẹ́jọ bọ́ síwájú bọ́ síwájú wọ́bà wọ́bà wọ́bà àrọ̀jà mọ́jà ló kú ó kú kú lápá náà tẹ́ ẹ bá ń gbọ́ tó sọ wípé ayé tó tó aya kamara ayé tó gùn gùn gùn gùn tẹ́nìkan ò yè tọ́tán ayé tó jìn bí omi òkun tí ò sẹ́ni tó yẹrí di omi òkun ayé tó dàbí inú tí ò ṣe é ṣíwò ayé tí ọkọ ń fàyà ṣòwò ayé tí aya ń fi ọkọ ṣòwò ayé tí ẹ̀gbọ́n àtàbúrò tọ́jọ́ ń fi àwọn ṣòwò bàbá wa rẹ̀ ni tó fẹ́ mọ̀ di ayé onítàn á kọ̀ di òròṣì àti olórí burúkú sínú ayé ni abẹ́ ìráyè. má jẹ́ kí stíríìtì kọ́ ẹ jẹ́ kó rin mi kọ́ ẹ ò fàyín lédi o má jẹ́ kí stíríìtì kọ ẹ o lòdì ah. ayé a ní ohun gbogbo tó ń dán kọ́ ní wúrà ọ̀rẹ́ wúrà yóò rìn ohun gbogbo tó ń dán kọ́ ní wúrà o ò ah. jẹ́ sọ orí rẹ̀ mọ́ ní ohun gbogbo tó ń dán. Yes, ma'am. Yes, ma'am. Thank you. Mo ti dá yín lóhùn. Jókòó! Mo ti jókòó, mo ti jókòó, mo ti jókòó. Bọ̀bọ̀, ẹ̀rù wà ń bẹ gan-an o. Àgóòdù In fact, tabaníkà cost a lásán, ó máa wọ fifty mila. Fifty? Wait o so ń sọ pé ìyá yìí ní gold nílé. ọlọ́run. ṣé bó sọ fún wa pé òun ní gold ni. ẹ̀rọ bàbá mi ta ni bàbá ọkọ ẹ̀. ẹ lè mi yàgẹ̀. ẹ wà ìgbà tá a débi báyìí mo bí yín mo níṣẹ́ ní gold ní òbí ẹni rọ kò sí gold ní òbí báyìí báwo ni gold fifty m ṣe wá bọ́ta ìyá àwọn àyìnwá rẹ̀ ṣá. Ìmọ̀ mi mọ̀ pé mo lórí kékeré bá yẹ wá. Èmi rò pé mo rò pé góòlù tó bá wọ mí bóyá mi bá kọ́ lẹ́mi lọ bóyá mi kọ́ lé àwọn ìyẹn tí mo ti rò pé kò sí góòlù lè fifteen, ìdámọ̀ nǹkan kan. Ẹ rí i pé five hundred ẹ̀ ní ah ìpè ọkọ stress mi nu bí mo débi ẹ e fún mi àtàwọn guys mi stress mo ní gift tí màá fún igi tó kúrò mi trigger basi. Taiwo! Ẹsẹ̀ mi o!

Ah! 妈咪，妈妈，你在哪里？ kan láwọn wọ́n ní o má ṣe o ṣe ládùúrú gbogbo ìfẹ́ tí mo fi hàn sí ọ ládùúrú gbogbo ìlérí tó ṣe fún mi ó máa fẹ́ mi ó máa ṣìkẹ́ mi ó tún sọ fún mi pé wàá rán mi lọ sí ìlú òyìnbó màá kàwé mo wá lóyún tán kan láwọn wá já mi tó lè mọ nǹkan tó rọ̀ mọ́ oyún tó wà nù mi yìí pé ẹnikẹ́ni tó bá kọ́kọ́ ṣí mi láṣọ wọ̀ òun ni mo gbọ́dọ̀ fi ṣe adé orí ọ̀kan láwọn ó ṣe tiẹ̀ o nǹkan tóbìnrin fi jọkùnrin lọ máa fi wọn lómi ọkàn láwọn ṣebí gbogbo nǹkan tí wọ́n pè lágbára lélẹ̀ tèmi náà bá gbà lọ́wọ́ ẹ̀ kò léwọ́ ó ṣáà ti gba aṣọ lára tèmi èmi náà dẹ̀ ń gbà. àṣàbí kí ló ṣe ọ́. ọ̀kan làwọn ni o. ọ̀kan làwọn. ta ló paná. èmi ni. kí ló ṣe tó fi paná sọ́ọ̀ mọ̀ wípé èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ paná yìí ni iná ọ̀kan làwọn ni. mo mọ̀ pé iná ọ̀kan làwọn ni. Ah, bámi bámi ọlọ́run ló lóyún lóyún. yé ọ̀kan làwọn ló lóyún inú rẹ̀ tí mo sì ń bi ọ́ wípé ta ló lóyún tó sọ fún mi pé olúwa rẹ̀ ò sí lẹ́pọ̀ fẹ́ẹ̀ dé ọ̀fẹ́ẹ̀ dé ọ̀fẹ́ẹ̀ dé lọ́wọ́ alẹ́ jẹ́wọ́ fún mi ọ̀dà kí ló wá tilẹ̀ tó fi wá pa náà tọ́ra o kí ló dé tó fi pa. Ah! ọlá olóò máa fẹ́ mi ọmọ lẹ́yìn ẹ̀ṣẹ̀. Ah! àṣàbí ọba ti paná ká pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀rọ ẹ̀rọ àṣàbí ọba ti paná yìí ọba ti pa sórí iná tó ń wò yìí ó ní í ṣe pẹ̀lú agbára ọ̀kan láwọn ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá fi lè paná yìí lóòótọ́ agbára ọ̀kan láwọn bàjẹ́ ṣùgbọ́n èmi onítọ̀hún ò dé èmi rẹ̀ ò dé èmi rẹ̀ ò dé téyì tó wá sí pé erédùnmọ̀ ni ó bá mi lọ́rẹ̀ mi rẹ̀ ẹ̀pọ̀ ọ̀rọ̀ gẹ̀dẹ̀ rọ̀ omi ọ̀rọ̀ gẹ̀dẹ̀ rọ̀ ayé tó wá òtí ìjẹta bẹ́ẹ̀ yẹn bá ní egbò òrìṣà ọ̀ọ́ni kú bẹ́ẹ̀ lọ́ọ̀ni rún àṣàbí o ọ̀yà ìdúró gangan báyìí láàbò sọ àwo dídé àṣàbí dìde ìrọ̀ ni <laughs> àṣàbí o àṣàbí o yẹ yẹ yẹ iná ọmọ o ah mo dára mo dára àṣàbí àṣàbí àṣàbí àṣàbí mo sì lè gẹ́rẹ́ àṣàbí o yẹ yẹ yẹ yẹ yẹ yẹ yẹ mo dára ah ah ah àṣàbí ah <laughs> ah ah.

kò sí tó ọ̀kọ́láwọ̀ ọ̀kọ́láwọ̀ ọ̀kọ́láwọ̀ mo pè ọ́ mo pè ṣẹ̀dá rẹ ibikíbi tí ṣẹ̀dá rẹ bá wà bóyá máa gbọ́ mi máa gbọ́ mi máa gbọ́ mi ọ̀kọ́láwọ̀ ọ̀kọ́láwọ̀ máa gbọ́ mi o. ọwọ́ aluguduguru kan kì í torí ẹsẹ̀ alùyàlù kan kì í tọ́lẹ̀ èjìká alùbàtà kan ò ní nísìmí ọ̀kọ́láwọ̀ ọ̀tún nísìmí máa lé ayé rẹ o bẹ́ẹ̀ ni mo sọ fún ọ àjèrè tó bá fún mi ṣòwò wọn ò kì í jèrè ọ̀kan láwọn ò ní jèrè láàárọ̀ ọ̀ ní jèrè lọ́sàn-án ọ̀ ní jèrè lálẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ pákàrà ṣe gba ìtò wọ́n bá dìrọ̀ rẹ léyà kò ní gbà yìí mọ́ ọ̀kan láwọn ò ní gbà yìí bẹ́ẹ̀ ni mo sọ fún ọ níṣẹ́jú ewúrẹ́ ni wọ́n fífọ ọmọ tiẹ̀ rúbọ níṣẹ́jú àgùntàn ni wọ́n fífọ ọmọ tiẹ̀ jóògùn níṣẹ́jú rẹ báyìí gbogbo tó o ní láyé ọmọ ni ilé ni ọkọ ni níṣẹ́jú rẹ gbogbo ó fi máa okun lómuṣu bẹ́ẹ̀ ni gbogbo agbára tó o wá ní nítorí pé èmi ni mo rú ọ lágbára èmi ni mo rú ọ lágbára èmi ni mo mọ àti wáyé rẹ o bẹ́ẹ̀ ni gbogbo ń tó tẹ̀ lóǹtì kò sẹ́yìn mi agbélédàfà wá gbọ́ mi o kí gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ kí gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ iná ọmọ iná ọmọ gbogbo tó ní gbogbo ògùn rẹ kó bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ látọ̀rọ̀ lọ kó bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ ah kí mo ti ẹ̀fẹ́ kí mo fẹ́ sọ sórí mi ti dàrú ah ọ̀gá ọmọ mi ah ọ̀gá ọ̀gá ah àbí àbúgbà mi ṣe rédíò. ìgbà ayé rẹ̀ mo fi <laughs> tó àṣàbí eré ìtìtò ìyá dìde wọn bá mi ṣe eré ìtìtò àṣàbí eré ìtìtò dìde àṣàbí àṣàbí o àṣàbí o. ìgbà ayé rẹ̀ ìgbà ayé bí a náà ah, ah, ah. gbogbo ìwọ́n tí a bá yẹ gbogbo ìwọ́n tí a bá yẹ ẹgbẹ́ wọn sọ ojú ọgbọ́dọ̀ tì mí. Stop that! Stop that! Basta! fuck into your head. Listen, check out. látàrí hmm? àwọn ọlọ́pàá ló wà lẹ́nu yìí wọ́n làwọn béèrè mọ́ mi. ọlọ́pàá. bẹ́ẹ̀ni kódà ṣe lè jẹ ikú ẹ kódà kó láwọn. ìgbà ìsáré ló fún un. ṣe Officers, please come in, come in, come in. Ah, ah. Kí lè lè? Kọ́lá wọlé. Kí lè lè? Ẹ̀jẹ̀. Kọ́lá wọlé. Ọ̀dọ̀ màdà. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe? Tó fi dọ̀rọ̀ ọlọ́pàá pẹ̀jẹ̀ lára ẹ. Ẹ jọ̀ọ́, kí ló ṣẹlẹ̀ gangan? Um, I discover pé ọmọ yín wà láàrin àwọn àmì rọ́bì gbà. Ọ̀rá ìsíkèétì, in fact, city lọ́lọ́mọ yín bá yín sọ̀rọ̀. Ṣẹ́rọ̀ ọmọ yìí, is an armed robber. Ah. He's a criminal. No, it can't be so. ah, Mbokolawole, wale, ló ṣe? Armed robbery ke. Báwo ló ṣe ṣe? Báwo ló ṣe? Ah, mo dáràn. Ọmọ yóò dáràn. Ọmọ yóò fèsì. Silence me yes. Eh, Kola wale, Ah, mo dáràn mo jẹ Armed robbery. Ah, eh, eh officer, eh, eh, eh, Joe, mo mọ̀ pé ọmọ Yorùbá ẹjọ́ nítorí ọlọ́run mo fẹ́ kọ́rọ̀ mi ó yẹ yín dáadáa mo mọ̀ pé ọmọ yìí ẹ ń láti mọ̀ ọmọ èèyàn pàtàkì ní ìlú yìí ẹjọ́ nítorí ọlọ́run kí lè lè ṣe fún mi. madam nítorí pé a mọ̀ pé ọmọ èèyàn pàtàkì ni ìkan nínú àwọn ọmọ late chief má jẹ́ kó dùn mí nítorí ẹ̀ la ṣe lè dẹ̀wá síbi kẹ́bà lè mọ ibi tó wà. ẹ ṣe ẹ wò ó iṣẹ́ nínú ilé tá a wà yìí à ń ṣọ̀fọ̀ lọ́wọ́ mo sì mọ̀ ní bàbá sí i in fact ikọ̀ lára àwọn twins tó jábúrò ẹ̀gbọ́n ìyẹn náà kù gbogbo yẹn sì wà lára mi eléyìí ló tún gbé ti ẹ̀dẹ́ ìbá yẹn jọ nítorí ọlọ́run kí ni kí ni tẹ̀lé ṣe fún mi gbọ̀ngàn ẹ help me please. hama advice ni kí ẹ wá competent lawyer tó lè defend any court ah. for now move. Court. That's the best we can do, ma. Make ah. us in court. Kóòtù, ah! ẹ wá gbà

Ọlábàkẹ́ mo ti jẹ bíábíá wọ̀ ẹ̀ẹ́dẹ́ fẹ́lẹ́ ọlọ́run ọlọ́wọ́lé. a ní ohun gbogbo tó ń dán kọ́ ní wúrà kọ́ ní wúrà yéyé ohun gbogbo tó ń dán kan ní wúrà òhò ó jẹ́ ṣọ́ orí rẹ̀. mo ní ohun gbogbo tó ń dán kan ní wúrà wúrà òhò kan ní wúrà dùn ayé. mo ní ohun gbogbo tó ń dán kan ní wúrà wúrà òhò jẹ́ ṣọ́ orí rẹ̀. má fi bọ́ọ̀dì rẹ̀ pàwọ́ mọ́ baby you can do better than that better than that. Ooh. Mascheroni's fi sílẹ̀ Nodukop fi sílẹ̀ o má jẹ́ kí stíríìtì kọ́ ẹ jẹ́ kó rin mi kọ́ ẹ ò fàyín lédi o má jẹ́ kí stíríìtì kọ́ ẹ ò lòdì ayé àníyàn. àṣé lóòótọ́ ni wípé tí gbẹdógbẹdó bá fẹ́ fi ẹyẹ bọrí bí tẹyẹ àkókò kọ́ torí pé ẹyẹ àkókò ló bá gbẹdógbẹdó. Ah! wọ́n ní kí n má ṣe é mo ní màá ṣe é mo ṣe tán ó di àpọ̀ mo fipá lóyún fún ọkọ ọ̀rẹ́ mi nítorí owó kò tọ́dún méjì ni ọ̀rẹ́ mi àti ọkọ ẹ̀ tó lọ sókè òkun mo bí ọ̀kan láwọn tán ọ̀kan náà wọ́n gbọ́mọ̀ sí mi lẹ́nu gbogbo làkàkà mi lórí ọ̀kan láwọn asán ló já sí ọ̀kan náà wá di ẹni tọ́mọ lọ sẹ́wọ̀n tí gbogbo ayé wá fi mí ṣe yẹ̀yẹ́ ọ̀kan láwọn ọkọ láwọn ọkọ láwọn ọkọ láwọn ọkọ láwọn. àṣepamọ́ ló wà. kò sáṣegbẹ́. sáṣegbẹ́ o kò sáṣegbẹ́ kò sáṣẹ gbé kò sáṣẹ gbé. ìgbẹ̀yìn o ìgbẹ̀yìn o àwẹ̀ fòye gbé o kò fòye sí ìgbà ayé rẹ̀ mo wí tó ìgbẹ̀yìn o ìgbẹ̀yìn o àwé fòye gbé o kò fòye sí ìgbà ayé rẹ. ìgbà àárẹ̀ bí àná o ọjọ́ á padà síbi ọjọ́ ti wá o. èyí ò bá ṣe la ó rò. dàgòzò máa tọ́ sí kó gbá o. me. Ah! I said you should leave. It's a one leave you?" Hey, hey, hey! Ẹ wò ma, excuse me My, ẹ we do, respect and diligence I'm ṣe àbúrò yín dàpọ̀ wọn ti yàwó. Kí ló ṣe é? Mo mú gbogbo nǹkan o dàrú, you've broken so many things. My bedroom is in a mess. And look at your bedroom. At this point, I need àti màá tọrọ àwa mọ́. Ó mi ní Yes. Leave them, leave them, leave them. Irema, calm down o. Looking at your face, mo rí pé kì in ṣe pé nǹkan Leave! Leave! Leave! Leave! Leave! I love you so much and you know it. I love you too. Then... But àbàwọ́n kan wà lára mi. That's why I don't want to give any man chance for now. I'm uh, tó ní ọ yọ sí ọ lójú àlá yìí ọ wà kàn. àmọ́ mi it's not fair ó lè ṣe máa dé mi padà sí psychiatric hospital. psychiatric hospital is not meant for mad people. àgbọ̀nilé ṣé ká wálé o. ṣé o ṣe ń dẹkùn lẹ́sùn. ẹ jù ẹ bá mi wá solution sí i bí kò ṣe rí mú ìwà yìí ayé mi ti bàjẹ́ gan-an. kò lè rọgbọ́n fún ọ. mi lè wà láyé kó máa kí wọn máa bàjẹ́ náà tí ẹ bá ti lè dá mi padà sí psychiatry mo máa para mi sí yín lọ́rùn and that is fine now. kí má lọ bù yín jẹ àbí. ọlọ́dún púpọ̀ ọlọ́dún púpọ̀ ẹwọ ẹwọ ẹwọ ṣe can help me anything at all tẹ́mi náà lè ṣe tí mo lè fi dẹ́gbẹ́ pé. ṣé ẹ̀yin ẹ̀yin dá. bọ́ wọn ni you ready to hold the bull by the horn. Ah, yes I can make him ride the bull. gan go wọn ráìdì ẹ̀. ṣé ẹ ti gbàgbé pé torí kí má bàjẹ́ ni mo ṣe yá má jìyà lọ́fà ni àbí kí ni àǹfààní orógbó ta pa tí ò láwẹ́. owó ni kókó. àjọ máa ní ni wọ́n níbi iṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan ìgbẹ́sẹ́. kò jára ayé mọ́ kò lè jẹ́rọ̀ ọ̀run. báwo ìgbà ọlọ́run tàánú mi ó kàn déédé jí lórí bẹ́ẹ̀dì ló dẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣe bákanbákan fúri ló bọ́ tàánú dẹ̀ ń bọ̀ sálẹ̀ nígbà yìí. àgbẹ̀tánú. sórí ẹ̀ wò ó ṣé ọjà àwòrán abúlé ọdún kúlẹ̀ lẹ́ẹ̀ni. ẹ ẹ máa kú àyè. Richie take it easy take it easy. ọ̀rọ̀ abúlé náà sọ̀rọ̀ bíi tí báwo tẹ̀lé mọ́ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ fún wọn ó dẹ̀ máa jẹ ó ti jẹ ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ àsìkò báyìí ti tó láti wá jẹ. ẹ ọlọ́run ò ní jẹ́ ẹlẹ́dàá mi ò ní jẹ́ ọkọ tèmi ò ní jìyà láéláé kò lè jẹ́ lẹ́yìn o. ó máa jẹ. kò ní jẹ́. kò dágbére kankan fún ẹ. ọlá ti wà nínú cell for good four years ẹ wá sọ fún mi wípé ọlọ́run fi mi pamọ́ ni kí ni mo ṣe fún ọlọ́run yẹn tó fi fi mi pamọ́ síbẹ̀. ṣíbùṣe ọmọ ṣiṣẹ́ bíi workaholic náà rèé tó bá ti lọ hospital tẹ. mo ti sọ fún time without number pé kò yé máa disturb ara ẹ stop dreaming kò sí nǹkan tí mo fẹ́ fi ẹ́ ṣe. wedding tèmi mọ̀ ẹ́ kan ṣoṣo lobìnrin máa ń ṣe wedding ní ayé tó bá wá. dádì ẹ jọ̀ọ́ má mú táyọ̀ kúrò ẹ má separate èmi àtàbúrò mi ẹ jọ̀ọ́. bọ́sọ̀rì bẹ́ẹ̀ ni. kì í ṣe ọmọ gidi oró inú ẹ̀ ó ju tejò lọ kò ń ṣọmọ tó gbọ́dọ̀ padà sínú ìlú. I want her to suffer just like I did. Are you insane? Settle down. Everything is going to be fine. Um, Daddy, I'm getting jealous. I mean, she, she don't need to bring money for me. I've not come back to Germany because of her. Why, why is she treating me like this? Tí bá ti fẹ́ consider any ọkùnrin, not you. Kí ló ṣẹlẹ̀ gangan? Kí ni nǹkan tó ṣẹlẹ̀ tí gbogbo orí nǹkan báyìí fi something wrong. I'm not getting anything wrong! Ouch! Ah! Ọ̀daràn Táyọ̀ o ti fayé mi jẹ́. Mo ti ń consider. Irọ́ irọ́, ẹ má consider ẹ̀. Kí ọkùnrin máa sun ewúrẹ́, kò yàtọ̀ sí èèyàn tó ń sun orí àkìtàn. ẹkún gbọ̀ngbọ̀ngbọ̀n. ẹ̀sùn adé la kan mo wí o. mo wí tó mo wí o. ẹ̀sùn adé lọ́jọ́ kan. takọ̀lẹ́kùn gbọ̀ngbọ̀ngbọ̀n. ẹ̀sùn adé lọ́jọ́ kan. àní takọ̀lẹ́kùn gbọ̀ngbọ̀ngbọ̀n lóde ayé.